الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله تعالى كشواتي ورايك tó dá wa sí látàrí ti Islam tó sì yọ̀dá fún wa láti kírun tàárọ̀ yìí tá a mọ̀ sí sọ́látù ṣubú ọjọ́ kejì lónìí nínú oṣù sùlẹ̀ ìjà ọjọ́ kẹwàá zulhijjá ní ọjọ́ jimá tó lọ ta kí ta ṣe ọdún léyà ta kí eid kò yọ àti bí táǹpìn sátidé kò ní ọjọ́ kọkànlá ọjọ́ àládì ìtàmùsí yọmọlẹ ahad tá ń pè ní sunday lédè ìbò òní ọjọ́ kẹló hmm? ọjọ́ kejìlá yàwó mọ́lẹ̀ isnaini tá ń pè lọ́jọ́ àtìní lédè òyìnbó ní ọjọ́ monday òní ọjọ́ kẹtàlá àná tí í ṣe yàwó mẹ́sọ̀lásà ọjọ́ àtàlátà tààmọ̀ sí ọjọ́ tuesday nínú èdè yorùbá òní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ló elekerera oni isiyomule arbi a ojo ala aruba tamasi ejo wednesday wednesday vidi oyinbo oni ojo kedogun so oni ni ojo kedogun ninu osu zure hija ayamu tashiriki ti koja pelogun olom ati wa ni awon ojo ti kii se ayamu tashiriki ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run inṣẹ́ aláwọ̀ abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kó tún ṣọ́ Muharram tó bá tún di Muharram <clears throat> àwọn ṣe olóore kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè ṣe ṣùgbọ́n àmọ́ tẹ̀síwájú nípa hadithi èyí tí à ń bá bọ̀ hadithi nínú tírà two hundred golden hadith for the messenger of Allah Abdulmalik Mujahid òun ló ṣe tírà yìí hadith number seven láti ń bẹ̀. ajaban li amúlì mọ́mìn iná amúrọ̀hù kúláhù láhù khayrun wa laysa dhalika li ahadin illa lil mu'min in asabathu sarrahu shakara fakana khayran lahu wa in asabathu darra sabara fakana khayran lahu ẹ jẹ́ ká ka àdìsí yẹn láti àwọn ìta ti hàn sẹ́yìn ó sọ pé àkìlá lákọ̀ọ́kọ́ mbẹ́ àdálù alẹ́lẹ̀ kọ́ìrí káfà ilé yìí àdìsí alákọ̀ọ́nù kíra nǹkọ́ ìnámẹ́lẹ̀ àmẹ́lù bí ní yáàtì wà ìnámẹ́lẹ̀ kó lè múrí ìmánáwà iná lọ́ha láyà ń zuru ilà suwarikum wa amwalikum walakin yanzuru ila kulubikum wa a'malikum ya ayu annasu توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم مئة مرة إن الله يقبل توبة العبد ما لم يغرغر من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت إنما الصبر عند الصدمة الأولى عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب ètò kan ni àdìsí ẹlẹ́kẹsàn ń bẹ̀ two hundred ní gbogbo àdìsí ìṣáàlà àwọn ọmọ ẹ̀kọ́ kan ó ní inna rajulan wíbẹ̀ qala li nabiyyi sallallahu alayhi wa sallam إن رجلا قال لنبي صلى الله عليه وسلم إن رجلا قال لنبي صلى الله عليه وسلم إن رجلا قال للنبي صلى الله عليه وسلم لا يكن إن رجلا قال لنبيه صلى الله عليه وسلم أوصيني أوصيني إن رجلا قال لنبيه صلى الله عليه وسلم أوصيني إن رجلا قال لنبيه صلى الله عليه وسلم أوصيني قال لا تغضب قال لا تغضب لا لا تغضب قال لا تغضب إن رجلا قال لنبي صلى الله عليه وسلم قال لنبي صلى الله عليه وسلم أوصيني أوصني قال لا تغضب إن رجلا قال لنبي صلى الله عليه وسلم إن رجلا قال لنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب جاجوكا إن رجلا قال لنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب لكن في إن رجلا قال لنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا فردد مرارا فردد مرارا قال لا تغضب فردد مرارا أيضا قال لا تغضب إن رجلا قال لنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا قال لنبي صلى الله عليه وسلم إن رجلا إيه؟ قال لنبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب لك إن رجلا قال لنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أغسني قال لا تغضب فردد مرارا قال لا تغضب إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مراره قال لا تغضب شارين ذلك شارين ذلك ويوان سن يوسف علي ويجي ذلك بينجي يا إن رجلا قال للنبي صلى الله عليه وسلم حوصيني قال ahsanta bárakàlá fi ó gbà dáadáa ó fẹ́ sọ pé ó gbà bàjẹ́ kò lẹ́gbẹ́ ní èdè wọ́n bá ní bàjẹ́ yẹn ni pé ó kọjá sísọ nam sátán ẹ ló lè gbìyànjú ẹ náà ẹ obìnrin nam. Thank you. فر فردد مرارا لا تغضب نعم عائشة إن رجلا قال لي قال لي كي قال نبي قال للنبي صلى الله تعالى لذلك عائشة أبي خديجة سألك يا جه إن نعم قال لي لنبي نعم أوصيني قال إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب ìtumọ̀ rẹ̀ àtàlàyé ṣókí lórí ẹ̀ wọ́n ní إن رجلا hadith yẹn rawahu al-Bukhari Imam Bukhari ló gbà wá ẹ̀ tó bá fẹ́ wò nù bọ̀rí kó lọ wá di six thousand one hundred and sixteen wọ́n ní ìnà rọ̀ṣùlẹ̀ dájúdájú arákùnrin kan kọ́ọ̀lá lè nàbí yìí sallallahu alaihi ó sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ fún ànàbí kí ló sọ fún ní áò sí ni advice me gbà mí nímọ̀ràn áò sí ni gbà mí nímọ̀ràn. Hmm? kọ́ọ̀l ànábì ní látàgọ̀dọ́b má ṣe máa bínú má ṣe bínú má ṣe máa bínú fàárọ̀ dáadáa mi rọrọ̀ wọ́n ní arákùnrin yẹn ó wá ń tún béèrè ìbéèrè rẹ̀ yẹn ní ẹbí ànábì ní látàgọ̀dọ́b yóò tún ní haúsí ni ànábì yóò tún ní látàgọ̀dọ́b haúsí ni látàgọ̀dọ́b dáadáa ìyẹn pé ó ń dá ọ̀rọ̀ yẹn padà mi rọ́rọ́ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo ìgbà tó bá ti ń sọ pé gbà mí ní mọ̀ràn kí lànà bí n sọ wọn látàbọ̀dọ̀ mọ̀ sí bínú. tẹ bá rí àdìsí èyí tó ṣáájú rẹ̀ àdìsí nọ́mbà eight nínú kíra two hundred and golden àdìsí tí àwọn darussalam ṣe ẹ rí i pé tálákọ̀ọ́kọ́ àdìsí ẹlẹ́kẹjọ ní láìsàn ṣàdídú bẹ́sùrọ̀ àti kì í ṣe alágbára lẹ́ni tó lè ṣe kíni tó lè mẹ́ẹ̀kẹ́ tó lè jàjàkadì tó lè mẹ́mọ́ tó lè fẹ̀yìn ọmọ ẹ̀yẹ kìí ẹ̀ lélẹ̀ nù jà innama shadidu alágbára ni alàdí ẹni tó ṣe gbé yamliku nafsa ó ní kápá lórí ẹ̀mí rẹ̀ ìndàlẹ̀ ọ̀dọ́ bí nígbà tó bá ń bínú. àdìsí wọ́n ní nínú sẹ́rí àdìsí wọ́n ní arákùnrin bí tó súnmọ́ ní pàmò bíi ti mọ̀ pé nìkan tó máa ń bínú ni. ló fi jẹ́ pé gbogbo ìgbà tí sàmì mí nímọ̀ràn kò sọ pé máa kírun kò sọ pé máa gbàwẹ̀ kò sọ pé máa tọrẹ àánú kò sọ pé máa yan náfìlà látàkùtàn àkọ́kọ́ nù ọkùnrin yẹn súnmọ́ pa níbi ìfìmọ́ sẹ́nìkan tó ń bínú ló fi jẹ́ pé tó sọ fún yẹn ẹlẹ́ẹ̀kejì ìdáhùn ànábì lórí ìgbà mi nímọ̀ràn tó jẹ́ pé ìdáhùn ẹyọ kan ní fún yẹn ó ń tọ́ka àbí ó ń jù wípé ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì púpọ̀ ní pé ànábì sáà ń kan yẹn ó fi hàn pé kéèyàn má bínú nǹkan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọnìyàn ni pàápàá mùsùlùmí a ti ṣàlàyé tẹ́lẹ̀ pé ìbídùn ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ dáadáa jẹ́ nítorí ti ṣe ní dáadáa báyìí fọwọ́ ara rẹ̀ dàrú yóò fọwọ́ ara rẹ̀ yóò fi tú dànù oríṣiríṣi àpẹẹrẹ la mú wá ń gbà tá a ṣàlàyé àdìsẹ́ ẹlẹ́kẹ̀lẹ́ yẹn ẹlẹ́kẹjọ àníwìlẹ̀ padà sílẹ̀ ṣùgbọ́n ó fi pé ìbínú yẹn wọ́n dẹ̀ ní alọ́gọ́dọ̀ bú awwaluhu jununu wa akhiruhu nadama wọ́n ní àwọ̀gọ́dọ̀ ẹ̀rí ìbínú tẹ̀rí yẹn awwaluhu wọ́n ní alákọ̀ọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ bínú jununu wèrè ni ẹni tó ń bínú yẹn nígbà tó bá bẹ̀rẹ̀ sí bínú bí ìwèrè náà yóò máa wò ẹni tí ò bá mọ̀ gan pé bóyá ìjà kan àbí kíníkan ló ṣẹlẹ̀ yóò mọ̀ pé ah, ẹni máa ti rán torí pé àfàwà wahid abdulsalam nínú tíra àwọn tíra àwọn tí wọ́n ṣe wìkọ́yà tó lè insan minal jin wa shayatin tí ń bá gbàgbé ó ní ó tó ṣe sọ́ọ́rí mi lè bá tààrọ̀ hmm? ó ní ìbínú nígbà àwọn irinṣẹ́ ìṣẹ́ ìtàn mi tó fi máa ń mú ọmọ èèyàn tó bá ń bínú àkọ́kọ́ ń tákọ̀rí ni pé iṣan ọrùn rẹ̀ yóò yọ kàṣan ọrùn rẹ̀ yóò yọ abú ẹlẹ́ẹ̀kejì ojú rẹ̀ máa pọ́n ṣánṣán ọrùn rẹ̀ ó wù àwa náà rí ẹ̀rí pé yóò wù lẹ́nu ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀rí pé yóò máa sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ni pé kò ní bìkítà ti ń jáde ní ẹnu rẹ̀ ẹlẹ́ẹ̀karùn ni pé ó lè tún máa ba nǹkan jẹ́ kò ní bìkítà kò ní kò lá láti ṣe bẹ́ẹ̀ ẹlòmíì bínú débi pé ó para ẹ̀gbọ́n alóhùn ó sì para òun ní nígbà bá para òun sí lọ́rùn yóò sì parẹ̀ bẹ́ẹ̀ pàó kìí ṣe pé ayé su o ìbínú ni o ìmí ìlè wo pé ṣé nǹkan tó ń jẹ lójú ni ṣé nǹkan tó ń jẹ lójú ni bóyá mọ́tò adẹ̀ bá mọ́tò yẹn jẹ́ o lè sọ náà sí hmm? ọmọ tẹ́lómìn bíi ọmọ rẹ̀ o lè fọ́ọ̀gì wọn lórí kó pa wọn ṣé nǹkan tó ń jẹ ṣe tó fi tó fi ṣe àbàjẹ́ kò sí ní tí wọ́n lè ṣe so ìbínú àwàlùhà jùlọ ọmọ nù àlọ́gọ́dọ̀gba wálùú jùnúnú àkọ́kọ́ bínú ìwèrè ni ìyẹn bí ó ṣe wèrè wèrè lẹ́nu tó yẹ pé ó ń ṣe nǹkan láì nídìí tàbí ó ń ṣe nǹkan tí ò bá láàka yìí ni kí wọ́n bá rẹ̀ wí fún ẹ wo wèrè ní kí orúkọ wèrè tó wà níbi tó máa ń ṣa pípa yẹn a kàn máa ṣa pípa mo ti ń kírun mọ́ ìjọkùnrin ẹgbẹ́sẹ̀ mo gbẹ́sẹ̀ tó kí ó dẹ̀ mọ́ pípọ̀ mọ́ra tó bá ti wá ṣàrò máa ń kó sínú láìlọ́run pé ọwọ́ tàyẹn á dì àwọn àdó máa kó síbi kọ́dà kan tí wọ́n bá lọ jó a máa sunkún wá ní wọ́n jó dúkìá o níbi wọn kàn fẹ́ lò nú ọ̀rọ̀ yẹn ni pé ẹ̀rí pé n tó ń ṣe yẹn ò ní ìtumọ̀ kan tẹ́ bá sọ fún kò ní gbọ́ kò ní gbà tí wọ́n bá lọ só mọ́lẹ̀ wọn ní akànmọ́ àrùn níbẹ̀ ni wọ́n fi túlẹ̀ nǹkan tó ń ṣe yẹn ló gbà kó ń lò dá ó gbà pé dúkìá ni tó tẹ́ fi ń pè ń wèrè nìyẹn pé tẹ́ ẹ bá sọ fún pé kì í mọ̀ ṣe góòlù ni a ní góòlù ni ló yàrí tí wọ́n fi jù náà ni ẹgbẹ́ pé bí wọ́n sọ fún kò ní gbọ́ tí èyàn lè sáwọn ṣe ṣáà awàlò jùlọ ọ̀nà bí ìwúrẹ́ tó máa ṣe bí o lórí ẹ̀pẹ́ ẹ̀rí wéré lè kó aṣọ ìjáde kó jẹ́ gbogbo ẹ̀ wèrè lè kó sí bí ó lè ṣe wà á kiri ó ànàdàmọ̀ ṣùgbọ́n ànàdàmọ̀ tán ṣùgbọ́n tẹ́yìn bá ti wá bínú tán tójú wálẹ̀ kí ni ó tẹ̀lé àbámọ̀ àbámọ̀ ní gbẹ̀yìn bínú torí gbogbo àwọn tí ò yẹ kó ṣe ó ti ṣe gbogbo àwọn nǹkan tó bá wá rí nǹkan ṣe wọ́n ló ṣe léṣe wọ́n lẹ́lòmíì náà kì í mọ̀ pé òun ṣe ìgbà tó bá bí lẹ́lòmíì ti máa sọ̀rọ̀ míì tó jẹ́ pé aburú ọ̀rọ̀ yẹn ò ní tán lẹ́nu hmm? a sọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ pé kíní yẹn ò ní kúrò wọn ló fi jẹ́ pé àwọn obìnrin tí wọ́n bá ń jà ìjà wọn èyí sábà parí táwọn obìnrin bá ti jà torí pé wọ́n á ti sọ ọ̀rọ̀ tó kọjá ààlà pé kámíọ̀n tí ń hmm, ṣàánú wa. انظرنا نعم. إن رجلا قال لنبيه صلى الله عليه وآله وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب دعي دعي وعلاكوني كصفوجي النبي محمد صلى الله عليه وسلم قال بانيني من أوصني قال جيشالا تكاتل اللهم بيفن صحيح لا تغضب مشيب بنا فردد مرارا أكوني بارا إبيري ريني لقب لقب gbà mí la ntànàbí sọ fún náà pé má ṣe máa bínú ọlọ́run kó ṣàánú ìbínú wọn ni ìwọ ni wọn ní kò mọ̀ pé olówó òun lẹ́sẹ̀ ńlẹ̀ ṣé ó náà ni wọn kò mọ̀ kò ní ẹsẹ̀ nílẹ̀ hmm, ọlọ́run ṣe àná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́bi àwọn kódà àwọn olórí ìlú ẹlòmíì ti fọ́ọ̀dù ara ẹ̀ ẹlòmíì ti bà ara ẹ̀ jẹ́ látara àdínú ẹlòmíì oríṣiríṣi ẹlòmíì orí ìlú tó yẹ kó ṣe kò ṣe látara ìbínú látó bá jẹ́ pé ọwọ́ rẹ̀ ni orí òun wà di orí rẹ̀ mú látara ní àti ìdèyàn rárá kò ní ọ̀tọ̀ ìbínú ṣé òun náà lẹ́sọ̀ báyìí ṣé òun náà lẹ́sọ̀ báyìí ẹlẹ́yìn abí wọn gbé wọn tó jáde á lè lọ láti lọ sílẹ̀ ẹlẹ́yìn abí wọn lọ kó sínú kó sínú àwọn èèyàn tó ń bínú pọ̀ o àbí àwọn èèyàn tó ń bínú gidi wà gidi o á wọn pọ̀ gan gbé wọn tó jáde lẹ́yìn á lè lọ láti lẹ́yìn ẹlẹ́yìn àlọ́ kó sínú obìnrin ẹlẹ́yìn àlọ́ pokùnso Yorùbá ní bínú pokùnso. Hmm? dàbí orin táwọn láwà ní nǹkan bínú bá ń bí ẹ forí ìlú gánà kórí kódà kó gbé mu bínú bá ń bí ẹ forí ìsọ gánà kórí sódà kó gbé mu ọlẹ́gbẹ́ yẹn bá òṣùlùkù dáwà mu ìwọ tó bá ń bínú lọ forí ìlú gánà kórí sódà kó gbé mu torí báwa ń kírun rárá á pè wọn sẹ́sìn ilẹ̀gbẹ́ nìkan lè mẹ́rin wà ní kúránkọ́ lọ ní mú túbì ẹ̀kọ́ yìí fi kún ìyá ọ̀tọ̀ àlàyé nìyẹn àwọn mùnáfíkì ọlọ́run fún fún alágbèrè rẹ̀ ọlọ́run kò mọ ẹ̀kọ́ ọlọ́run kò gbé ìbínú jìnà sí wa téèyàn bá ń bínú àti sọ àwọn ọ̀nà téèyàn lè gbà kápá ìkílà àkọ́kọ́ àwa tá a bá wà lẹ́gbẹ̀ẹ́ nìyẹn àmọ̀ ṣe àwọn obìnrin láì nínú ṣe ìtàn rẹ̀ jù òun fúnra ara rẹ̀ tó bá rí bóun sọ̀rọ̀ yóò dákẹ́ tó bá wà nínú ọ̀rọ̀ kílá ní kò sí ní ìjókòó tó bá wà ní ìjókòó kílá àwọn afáàní kò sí kó fẹ́ gbẹ́ lélẹ̀ ìdínà yẹn o máa sọ pẹ́sì náà kò máa ṣe àbúdáyé ṣe tán lọ́rọ̀ jù èmi fi kún wallahu ta'ala a'lamu ó lè dìde kó lọ ṣàlàyé alábòyàn náà sílẹ̀ àkóbẹ́ lọ́wọ́ nítorí balẹ̀ pé ọlọ́run ìbínú yìí fún mi ní kàpá lórí rẹ̀ ọlọ́run kò ṣàánú ẹ̀rí kò dé ìbàdàn ìbínú tán yóò wà rẹ́yìn yóò máa mé rẹ́yìn téèyàn bá ń bínú jà náà rí ẹni yóò máa ní kò ní lágbára mọ́ torí pé o ti lo ẹnájì tó pọ̀ adilani rẹ̀ hmm, ní òmù nǹkan secret adilani has secreted it of energy hmm? ó ti lo ọ̀pọ̀lọpọ̀ okun ara rẹ̀ láti fi gbé ìbínú yọ kò wá ní fẹ́ lókun mọ́ nígbà tó bá lóun ò bínú mọ́ hmm? ọlọ́run ṣàánú àrọ́gbà àti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 ẹni tó bá ń ṣe nǹkan tó takò ṣẹ̀rí àyàn lè bínú sí ìjọba náà bínú sọ̀rọ̀ láàrin ọ̀sán sí máa ń ṣe fún àpẹẹrẹ nìkan òkè ọ̀hún àwọn bóyá ìyàwó wa wa àbí ẹbí wa ta bóyá wà láàánú kápá lórí ẹ̀ bóyá bẹ́ẹ̀ wá ló ti ń jẹ wá sáà ni kírin <laughs> ojú èèyàn á lè ṣùgbọ́n ìbínú náà èèyàn kó má kọjá àlà ń bẹ tàbí ẹni tó ń fi ọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum ṣé ọlọ́run àbí àwọn àmì ọlọ́run àyà ọlọ́run kùránì ni àtàwọn àmì rẹ̀ ní àbójìṣẹ́lẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ ẹ ẹ má wá wàwí kankan ẹ ti di kìfìrí lẹ́yìn ìgbà tẹ jẹ́ onígbàgbọ́ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ wọn ni ṣé ẹni tó bá ń fọ̀rọ̀ ọlọ́run ṣàwẹ́wà tó tún ṣe àlè bínú sí gidigidi àlè bínú sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbínú yẹn kì í ṣe pé láti ṣe é léṣe tàbí láti kó nira bá bí kò ṣe pé láti dín láti dá a padà ọ̀nà tààrà kódà lè bínú kó yàá ẹgbẹ́ tó yàn pátápátá òṣìṣẹ́ rẹ̀ bí káàbù ibn Malik àtàwọn àti àwọn tí ó lọ sí nígbà tí wọ́n lọ sí tábùkù tí ò lọ láì níbi kan ànábì gbà pẹ̀lú gba àwọn mọ̀nàfíkì ọ̀hún tí wọ́n bá ti dé kìnnì kan lè jẹ́ wà ẹ̀sẹ̀lẹ̀ lókè wọn ṣùgbọ́n gbà táwọn dé kò sì dá wọn lọ wọ́n sálámù ìwà náà bí kò dáhùn gbà tó yà ànábì ní kẹ́nì kankan mọ́ dáhùn dé sálámù àwọn náà ó wá dàbí ẹni pé ilẹ̀ fún pẹ̀lú bí ilẹ̀ ṣe fẹ́ tó مش ده شيء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليه وسلام تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته